inú ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá pàápàá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe inú dùn kọjá sísọ lórí ohun tí àwọn ọba ilẹ̀ yorùbá pàápàá ọọ̀ni ilé ifẹ̀ kábíyèsí ọba babátúndé ẹni ìtàdé ẹ̀yọ̀ gúúsì ọ̀jẹ́já kejì tí wọ́n fẹnu kò lé lórí ní ìlú ilé ifẹ̀ lásìkò tí wọ́n ṣèpàdé lórí ètò ààbò ilẹ̀ yorùbá lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́ àkọ́kọ́ tí ṣe ọjọ́ kó gbẹ̀yìn nínú oṣù kejì ọdún yìí ẹ rántí pé ìpàdé àpérò ètò ààbò irú ẹ̀ alákọ̀ọ́kọ́ ó mà wáyé ní ìlú Ilé-Ifẹ̀ ní ilé ìgbafẹ́ Ifẹ̀ Grand Resort tó jẹ́ ti ọ̀nà Ilé-Ifẹ̀ lójú ọ̀nà márosẹ̀ ìlú Ilé-Ifẹ̀ síbàdàn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọba àwọn ọba ńláńlá àti àwọn àlejò pàtàkì pàápàá ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ Gani Adams ni wọ́n wà níbi ìpàdé àpérò náà lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣá o lára nǹkan tí àwọn ọba náà tí wọ́n fi ẹnu kò sí nínú àtẹ̀jáde ètò olóyìnbó ń pè ní communique tán fi ṣe ránṣẹ́ sí iléeṣẹ́ yorùbá tòótọ́ ènìwọ́n mà ti jẹ́ kó di mọ̀ báyìí o wípé kí gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá kí wọ́n gbàṣàkóso gbogbo igbó tó wà láyìíká wọn wọn ni a kì í mọ̀ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ kò sí ẹni tó fẹ́ mọ àwọn igbó àti agbègbè tó àwọn ọba nítorí pé àwọn ló ní àwọn ló ń ṣàkóso ẹ̀ wọn ni kí gbogbo ọba ilẹ̀ yorùbá lọ ṣàkóso agbègbè wọn àtàwọn igbó tó wà níbẹ̀ láti gbógun ti àwọn oníṣẹ́ ibi o wọn wá tún jẹ́ pé gbogbo ọba Yorùbá kàn mọ̀ pé àsìkò ti tó o láti padà sílé o kàn lo tìbílẹ̀ fún àwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò tó ń da ilẹ̀ Yorùbá láàmú lásìkò yìí kí wọ́n sì gbógun tì wọ́n gidigidi lọ́nà ìbílẹ̀ iyún kàn lo ìjẹun àgbà dípò ọ̀rọ̀ ìgbàlódé àti ọ̀rọ̀ àwọn ológun tí wọ́n ń lò èyí tí inú àwọn ọmọ Yorùbá àtàwọn oníṣẹ̀ṣe wá dùn sí ìní bí Ọọ̀ni àti gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ bá ṣe panupọ̀ ránṣẹ́ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá o pé láti àsìkò yìí lọ ọba tó bá fi mọ̀ pé òun kò lè ṣe ìṣẹ̀ṣe tàbí ẹ̀sìn ìbílẹ̀ kó fi orí ìtẹ́lẹ̀ òfẹ́ni tí ò lè ṣe o nítorí tán jẹ́ kó dì í mọ̀ o ìpè àwọn olòdì sí ẹ̀sìn Islam àbẹ́sìn kìrìsìtẹ́nì o ṣùgbọ́n wọ́n ní ọba tó bá ti wà lórí àpèrè tó ń pè lọ́ba ńlẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ṣiṣẹ́ láti ṣe ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe o nítorí pé àwọn oníṣẹ̀ṣe àwọn ló ní ipò ọba táwọn ìjókòó lé lórí ọba tí ò bá sì ti lè bá wọn ṣe kò ní iṣẹ́ tàbí nǹkan kan tó tó yẹ kó máa ṣe lórí ìtẹ́ náà ó yẹ kó fibẹ̀ sílẹ̀ ni nítorí pé ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe ni ó sì gbọ́dọ̀ bá wọn ṣe é ó gbọ́dọ̀ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ìlú tòrò kí ìlú gúnrégé